إذا خرجنا من آه، من فكر المعاملات من فكر البيع آه، وجرى بنا الحديث إلى السياقة الشرعية مسلم بوليتيكو طول وجي في قول عند إسلاميك بوليتيكو طول أو مسلم بوليتيكو طول نعم فقلنا فكل بيع فاسد فضمانه من البائع فإن قبضه المبتاع فضمانه من المبتاع ذات الأنيكي àpèjúwe bí wọn fásit àti mápèjúwe wa náà àpèjúwe ni pé bí yẹn bá wá tajà lẹ́yìn irun náà bìdó ní khilaf bí yẹn bá tajà lẹ́yìn irun ẹlẹ́ẹ̀kejì lónìí tí ẹ̀kọ́ náà ní irun irun ayọ̀ kan láyà ní sọ̀lá sọ́lá àti láyà bákẹ́sẹ̀ àti láyà ọmọ àti jésù mìíràn àti nàìjíríà sọ́lá ní àìdá afán bí náà fàn rọ́jọ́ lọ́ta ara ni o bí wọn bá tajà nígbà wọn bí wọn lọ sí ni bí wọn fà sí لماذا؟ لأن الله تعالى قال وذروا البيع هو الآن ارتكب معصية ارتكب معصية آه نعم هذا بدون خلاف كيف واتجا لين ينا كوكونكو ìrántí àdánà àkọ́kọ́ ìrántí osman ní ọ̀dọ́lọ́ta aláàlẹ́ tó introduce rẹ̀ هل بيعه أيضا فاسد أم لا نعم فقهيا فقهيا هل بيعه فسادة آه سوري هل بيعه فسادة سوري هذا كوني فاسد هذا كوني فاسد لكن كان يقول يا أيها الذين آمنوا إذا نودي على هذا نداء أم لا؟ ما هو أنا أقول إذا آه هذا هو نداء الله تعالى قال إذا نودي لصلاة يوم فذروا البيع فذروا إلى ذكر الله ذروا طب وهذا النداء نقول نعم وهذا النفس تميل إليه القول السائد أنه لا أن البيع بعد آذان عثمان يسمونه آذان العثماني أن البيع فيه صحيح ونافذ وأنه ليس عليه شيء لماذا؟ قال لأن الآذان المأهول لما نزلت الآية آذان الثانية اليوم الآذان الثانية اليوم هو المأهول في فيصير إيه، إيه، إذا نودي للصلاة يوم الدين فقط نودي هناك إيه النداء الذي كان بين النبي صلى الله عليه وسلم قال هذا فيقول أهل الذين الأهد الذين لا يكون الجنس هؤلاء قالوا ما دام أننا نعتبر العادة الديني نقول إذا الآذان الذي يحرم عقد البين بعده هو الذي عرف في عهد النبي صلى الله عليه وسلم لكن إذا قالوا لا إذا نودي هو جنس النداء سواء المعهود في عهد النبي صلى الله عليه وسلم أو الذي عهد آه، بعده عهد آه، عثمان بن عفان جنسه فهذا أيضا يساعدنا في التفريق وفي مسائل لغوية بين آل الجنس وآل الآن فمن قال المقصود هو الجنس في قوله تعالى إذا نودي أي النداء جنس النداء المشروع طبعا النداء المشروع وقد تقرر أن النداء الثاني الذي كان بين آل صلى الله عليه وسلم نداء مشروع وتقرر أيضا أن آذان العثماني النداء العثماني أيضا آذان شرعي مشروع ما الدليل قول صلى الله عليه وسلم وسنة خلفاء الراشدين المهديين من بعد عضوا من بداية قال عليكم ثم في النهاية قال عضوا عليها يعني أحرصوا عليها أحرصوا عليها فبهذا نقول هو آذان شرع فإذا كان آذان شرع فنقول إذا وقع البيع بعد الآذان العثماني فبيع فاسد إذا وقع البيع بعد آذان المعهود في عهد النبي صلى الله عليه وسلم طبعا من باب أولى هذا البيع فاسد هنا آه، نقول آه، يلاحظ التفريق بين البطلان وبين الفساد أنا الآن إذا قلنا يا الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع اسعوا السرعة السرعة السرعة سعيوا وذروا البيع معناته هنا ما الإنسان يسعى الذي في السوق وهو يسعى إلى إلى إلى إلى إلى جمعة وفي الطريق طبعا أحيانا ممكن هو يسعى يجري يجري يجري يجري وفوق رأسه قبوس أو فوق رأسه كذا فقال تبقى بريدي ọwọ́ yẹ sáà ni hal tó bá tajà nígbà tó sẹ pé ní yẹ sáà náà ni hal bẹ́ẹ̀ ń sàhín àmúlà àkó náà rẹ̀ pé ọlọ́run ò dáadọ́ mọ́ pé ní wà zero tẹ̀sẹ̀ ń sáré náà ẹ̀wọ̀n tajà o akọ́kọ́ rẹ̀ pé ní wọ́n sáà ò ní ẹ̀sẹ̀ pé tàbí ṣe sáà yóò lọ́hùn nígbà tó bá débi ẹ̀ mọ́tàkà ìwọ́tọ̀ àwòrán tajà máa ọ̀sán ìpínlẹ̀ ìsáà There's the one sow wa the rule there. Why you are depriving from stopping declining from selling. Sure. But now wako masalaka. هل المنهي نسم بيعون تكويف ذات البيع نيراني كما شيء ايه قولوا تاجا أبسنا ما تاجا نبيعون وبيعون فاسدوني فنبيع باتن فاسد أطو باتن باتن أطو pé ẹ gbọ́dọ̀ sí ìyẹ̀kọ́ àjà lásìkò náà sọ̀rọ̀ ọjà nísìn so fásidò nítorí pé ó ṣẹlẹ̀ sọ àwọn àpèjì tó wá mú wà wọn àtàlàyé bẹ́ẹ̀ fásidì àti influence rẹ̀ àti átàrò rẹ̀ àtàlàyé bẹ́ẹ̀ wò sọ̀rọ̀ ìpè bẹ́ẹ̀ wò sọ̀rọ̀ ní ẹgbẹ́ ní alẹ́bí ẹ̀yọ̀ tábìlì bíi wàyẹ̀tìmù bíi nìfọ́ wàyẹ̀tìmù bíi nàkìlú àlùmìlìkìyà so òun ó transfer ownership exchange ownership láàrin buyer àti mùsẹ̀rì buyer and uh, uh seller mm-hmm. sorry uh, buyer and seller báyìí tó báyìí báyìí báyìí tó dùn kọ́ ṣé òun náà ń transfer uh, ownership àbí kò transfer ownership dágbọ́ ẹ̀mí ni kò kúlù bẹ́yìn fásitì ní fàbọ̀mọ́ àdàlùbáyìí kò sí tí wọ́n bí ní pé ní gbogbo ọjà tí sẹ́rẹ̀ bá lápá tá àgbọ̀dọ̀ ta yídà lè hádì záàtì fún ara rẹ̀ ni àbí torí nǹkan mi bóyá torí àsìkò tá a ta bẹ́ẹ̀ fásitì lónìí pé à á kọ̀ǹsídà rẹ̀ wípé ní bígbà tí bígbà tá a tajà ni nígbà tí a ta ọjà òun náà ni òun náà là á kà kún tó irú ọjà bẹ́ẹ̀ ọjà tá a ta bí àwọn ẹni tó ta bóyá mọ́tò ni wọ́n tà ni àbí wọ́n ń talẹ̀ wọ́n ń bẹ̀rẹ̀ ilẹ̀ títà ọ̀nà àpẹẹrẹ tí wọ́n wá stop tán bá ilé talẹ̀ ń tán sọ pé ilẹ̀ tẹ́ taun mọ́tò tẹ́ taun ilé tẹ́ taun gbogbo tẹ́ ta lásìkò pé bíbà tẹ́ ta nǹkan ni wọ́n kàn sí ni bẹ́ẹ̀ ọ̀nà rẹ́rù la gẹ́rù sọ̀hẹ́ òbí tẹ́ tẹ́wàá ti sọ́hà kò sí bẹ́ẹ̀ ọ̀nà tí o bá ti ti bẹ́ẹ̀ wà jẹ́ pé ń tá a rò òní ó òní ó òní ó dáhùn fún wọ́n ní fa in qababahu al-mubta tó bá sọ wípé ní ẹni tó rajà tí wàá gbà ńkọ́ bóyá mọ́tò ni ni wọ́n tà àbí wọ́n ta táàpù fóònù àbí wọ́n ta tíra àbí wọ́n ta tíra tó ẹni tí zaidu òun ló ní tíra ó ti gbé tíra fún amúrù amúrù tó ní owó ó ti gbé owó fún zaidu ìkíní kejì bá ti exchange rẹ̀ ń ó ní wípé ní fàbọ̀mánu hu minal mọ̀tà minal mọ̀tà àwọn ẹni tí nǹkan wà lọ́wọ́ rẹ̀ ń òun ni ó dáhùn fún tí nǹkan bá tí nǹkan bá ṣe tó bá bàjẹ́ bóyá nísìnyí mọ́tò ni tó o ti gbà pàṣẹ pé ní à ń gbòòlẹ́ ẹ̀tajà náà ńgbà tá à ń pè ní ojúmọ̀ ni ẹ̀ tajà. ẹ̀ tajà bàbá wo ọkọ̀ àtẹ̀lé pé ní nǹkan ha ẹn tí potential musharing nísìn yóò yóò ọlọ́kọ̀ padà yóò sì dáhùn fún nǹkan tí tó ṣẹlẹ̀ sí torí pé yẹ́dù rẹ̀ nísìn rẹ́rù yẹ́dù àmàna kiri yẹ́dù kò gbangba wípé ní sọ́wọ́ ó gasbo kígbà téèyàn gba nǹkan ní nǹkan lọ́nà tí ò tọ́ wọ́n ní gasbo nù téèyàn gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lọ́nà tí ò tọ́ wọ́n pè ní gasbo. kókó ni pé gbogbo ọjà tí ṣẹ̀rẹ́ bá ní pé léyìí kì í ṣe ọjà o so kò transfer ownership ni pé kò ẹni tó ní ẹni tó ní gẹ́gẹ́ bí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ sí pé ní ká maintain status quo bó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun náà ni kó wà ẹni tó ní mọ́tò òun ló ní ẹni tó lówó òun ló ní owó ẹni tó ní tẹ́rà òun ló ní ẹni tó ní owó òun ló ní owó rẹ̀ tọ́tà bá dé pé wọ́n ṣe bàmánu rẹ̀ bàmánu ni pé yóò dá yóò dá ní tó bá bàjẹ́ padà níbẹ̀ nígbà wo ni ó ní mi ìyá omi kọ́bùdè níjọ tí tán gbà wọn fàpọ̀júwe bóyá òní ni sátọ̀dé àná ni wọ́n ti parí ọjà ọ̀la ọ̀ní sátọ̀dé ni wọ́n gbé ọjà wá àbí wọn ti gbé ọjà bóyá mọ́ndé ni wọ́n tó gbé mọ́tò jọ mọ́ndé ni wọ́n gbé mọ́tò dé wípé ní mọ́tò tí wọ́n gbé dé jọ mọ́ndé ni mọ̀ṣẹ́rì gba kọ́kọ́rọ́ àbí ló tíra fún àpèjúwe pé tí ta ń gan náà wọ́n máa ti tán ní ẹ kì í ṣe ẹ tajà o so bọ̀mọ́nù rẹ̀ yóò máa wà lórí ẹni tó bá ti gba dúkìá ẹnìkejì rẹ̀ bóyá báyìí bóyá mọ̀ṣẹ́rì ti gba ọjà ànìpẹ̀tọ̀ ọjà tó gbà ń dá padà fún ẹni tó tà tó bá nípa ó ti ó ti ó ti bàjẹ́ àbí kàkà ti ṣe ṣe njọ friday ni wọ́n ni wọ́n ni wọ́n tajà òtúnjọ monday ni ló tó gba ọjà tí tó rà àìpé ní dọ̀mánù rẹ̀ ọjọ́ monday là á kọ̀nsídà kí ni tòun eléyìí ni pé bóyá ọjà tó rà ń níjọ́ náà àtọ́ rà níjọ́ friday bóyá wọ́n ń tà ní one thousand bọ̀ tó ti di ijọ́ ijọ́ monday tó o tó ti di one thousand one hundred ẹ̀sìn rújọ monday ni ó san ìtumọ̀ mi yọ mí kábùbì ọ̀nà. ìjọ tó gbà ní kì í ṣe níjọ àkùdù ìjọ tí tí wọ́n ṣe tí wọ́n ṣe àkùdù. ọ̀tọ́ ayé pé ní bí wọ́n sàhéhù ni pé àkùdù sàhéhù ni ìjọ fúrẹ́dì náà wọ́n tajà so ìjọ fúráìdì ọ̀hún kì í ṣe kújọ jimá àkùdù tá a mọ̀ tí nǹkan kan bá ṣe ọkàn lọ́dọ̀ màlìkíyà yóò mọ̀ àkùdù ọ̀là kọ̀ǹsídà kì í ṣe yóò mọ̀ kọ̀ǹsídà jẹ́sí pé àlàbáyé. èyí ẹ̀ka ẹ̀ pé ni no alàlùmọ́sárì náà ni ó ti ó ti ó ti wọnú gbọ̀mọ́nù rẹ̀ ní kankan padà wá tó wá ṣàbí kankan ṣẹlẹ̀ tó tó wá fẹ́ dá padà yóò tí wọn ò rí kankan dá padà má yóò dá sáku mísìlù bá wà ní pé mísìlì onìkan tó ní irú tá a lè múrú ẹ̀ wá mo sábà fi ṣàpàjọ́ yẹ pé ní almozun walmakil walmazur gbogbo àyè ní irú pẹrẹgì ráìsì pẹrẹgì ráìsì mi ló dáná pẹrẹgì ráìsì mẹ́wàá ni kó mú pẹrẹgì ráìsì mẹ́wàá mi kó fún ẹni tó da ráìsì rẹ nù nítorí nù àbí ọ aṣọ ọ̀pá mélòó ni aṣọ ọ̀pá mẹ́wàá onírú aṣọ náà yóò mú ọ̀pá mẹ́wàá mẹsìlẹ̀ nù gbogbo àlàáfíà tó gbọ̀n máa ń wà mẹsìlẹ̀ aṣọ ni pé kéèyàn ó dá irú nǹkan tó bàjẹ́ lọ́wọ́ èèyàn kéèyàn dá padà tí ò bá wá ṣe mísílì ní pé kìí ṣe máa dúdú kìí ṣe máa zòrò kéyí mí ni kéyí mí nǹkan pé nǹkan tó ní kéyí mà ni ọ̀tá àléwé ẹ̀ má bóyá kí ni àpèjúwe kéyí mà bí tí èsì àti màkìlù tí èsì mọ̀ọ́dún tí èsì màzúlò òun ni bóyá nǹkan oko ṣe ń tàn ń bàjẹ́ ó bọ́ sóko lóko ó dà màlúù sí báyìí pé irú nǹkan nísìn àá válù rẹ̀ ni àtọ́ wọn pé àwọn náà lọ mú eléyìí wá hàn kọ́ra wá ní kó náà ní oko lọ́dọ̀ ni pé yóò kàn wá oko rẹ̀ máa fọwọ́ mú bọ́ tí oko olóko tó àbàjẹ́ yìí nísìn wọ́n á lè fi àwọn àgbẹ̀ wá irú nǹkan tẹ́lẹ̀ yìí bàjẹ́ èlò ló tó wá san kéémà rẹ̀. kọ́lá fàyín hàlà sóko hù ni pé tí irúfẹ́ anáàlà sọ nísìnyí pé ní bákẹ́ẹ̀tì ti change maketi o ti change yìí máa fi ni pé bóyá bìí ziyara ti sámánì ọbẹ̀ nùkúrọ̀ nìyí ọjà tó ń friday ni one thousand àtọ́kọ́ di one one níbí yìí nísìn so ẹ̀sìn irú one one ni ó dá padà but àbí ọjà kan rà ní one one ní jọ friday but nígbà tí wọ́n ni lónìí ní jọ jọ jọ monday wọ́n tà one thousand odidi one thousand ni ó dá ni ó dá padà so àwọn tàgá àfi bàdà nìyí yìí tó yà pé ní bí àwọn ọ̀sìn òní òní ó bá ló bá rà màálù ló rà ní ràkúnmí ló rà ní kẹ́tẹ́kẹ́tẹ́ ló rà ní so ẹran tí wá ńgbà tó rà tí ó lọ ọ̀dọ̀ ẹ̀mí tó wà lọ́dọ̀ tó rà òun fún olóúnjẹ ó ti ó ti ó ti yó so bó bá ṣe rí òun kéèmà rẹ̀ níjọ́ kéèmà rẹ̀ nígbà tí tí ń tó ń da padà òní ó sàn kì í ṣe ẹ̀ẹ́dẹ́jọ́ tó gbà ni ó ni ó san kì í ṣe pé níjọ tí tán tajà ọ̀là wàlá yàrúdùhù kò ní irú ok fain hala sóko tá a pé ní market ti change ẹ̀ka market ti change masala mi tàn eléyìí market ti change bá ìtumọ̀ rẹ̀ again ká repeat rẹ̀ ẹ̀ hmm. àtọ́ yìí pé ní tí wọ́n bá ta bẹ́ẹ̀ wọ̀ fásit ẹ̀ tí máa bẹ lọ́wọ́ ẹni tó tajà so òun náà ló ní nǹkan rẹ̀ sọ pé ní ẹni tó rà ti gbà ẹni tó rà ti gbà òun ni ó san bọ̀mánu rẹ̀ mi yọ mi kọ́ jọ ti tó gbà wọn. ọ̀tá wa kíyèsí wípé ìyàtọ̀ ti ń bẹ láàrin ọjọ́ tí wọ́n deliver mákẹ́tì àti ọjọ́ tí wọ́n ṣe ákédo tàbí nǹkan tí tán rà gan bóyá bí ẹran ó ti sára ju bó ṣe rà á lọ ní pé ní fa àlẹ́ qimatuhu yawma qabdihi qima ní òwà san nísìn a fi èlò ló ra èyí nípa kó nu sámánu ó ti kó nu sámánu nísìn pé dáyìí tó so qima ní pé èlò ló tó nígbà òsì ní jọ tí wọn á deliver kínní gangan òní òwà san kọ́ àlàwà láyẹ̀ rodo nígbà náà so kò ní option kó dá padà mọ́ the market is changed so qima òní ó nígbà wo lọ́nà méjì ọ̀nà méjì ni pé ní kìíní wọn ò chẹ́ǹjì mọ́tò náà ni mọ́tò náà ni but price ti ọjà market ti chẹ́ǹjì price ẹ̀ tó yàtọ̀ ẹ̀gbẹ́ mọ́wòlẹ̀ dá mọ́tò padà kí máa rẹ̀ ńjọ́ tọ́ gba kìíní wọn ò ní ọ̀dá padà kì í ṣe mọ́tò nǹkan ọ̀sìn ni ẹran ni ràkúnmí ni màálù ni àrègbùgbà tó ń ṣe ìgbéra ẹran ìjọ́ náà lọ́hùn-ún fa bó ṣe ro hẹ́hẹ́hẹ́ ni ọ̀dọ́ lónìí màṣáláà ẹran ti sanra ló bá rí bẹ́ẹ̀ so. Ah, ìgbà àkọ́kọ́ ọjọ́ eh, náà ni ó sọ kéèmọ̀ ìjọ mm. tó tó gbà ìjọ tó tó gbà ẹ̀rọ pé tó ànàhí fún un kò ní dá ẹran padà tó tó bá dá ẹran padà ìrìbọ̀ ti wọ̀. Mm. ẹ̀yọ̀ wà á fẹ̀rù gba àbùkún nù. قال وإن كان مما يوزن أو يكال فليرد مثل هذا مثلي tàpé ní nǹkan tá máa ń wọ̀n ni bóyá ráìsì ni àbí kinní kan ni yóò ní di ká máa béèrè pé ìrora ń tà mísúlù rẹ̀ ni kò sí tó kàn án pé lónà ń ta pẹ́rẹ́gì ráìsì níjọ fúráìdè ló ń ta lónìí hùn hùn pẹ́rẹ́gì mẹ́wàá ni bẹ́ẹ̀ ni yàtá pẹ́rẹ́gì mẹ́wàá padà. búra bá bó wù sí yóò ń kàn wá sòtò pé mísúlù ni yóò dá padà. kọ́lá wàlá yóò fi tu àrìbá hawalatul aswaq bọ̀tọ́ wá pé ní àkọ́rù ni àrùbá jámù kárátí pé ọ̀nà ẹ́stéètì ilé àwọn tá ń talẹ̀ tá ń talé pé yóò ń tiẹ̀ o mákẹ́tì ẹni rìbá rìbá rú yóò ọjà ọjà ó ọjà ó chẹ́ǹgì kò kò ní wọ ilé yóò so torí pé àlàáfò ní pé ní wọ́n máa ń ra ilé ra lẹ̀ torí kíni àná ni àá fi ń ṣòwò ni àá fi ń ṣòwò ni so àlàásù sì ni pé kí kí ilé ni ilẹ̀ ni kó máa appreciate kó máa appreciate èyí òun kò ní lọ́kàn wá kéèmà rẹ̀ níjọ́ tí yóò dá padà níjọ́ tó gbà òun náà ni yóò sàn. قال ولا يجوز سلف يجر منفعة قال كتنو حديث نيو كل قرب jarra naf'an fahuwa riba hadith sallallahu alayhi wa sallam gbogbo mo yọ ọ lówó ìyá mi lówó tó bá ti attract benefit riba ni pé ẹni àǹfààní téèyàn bá ṣe lọ́dọ̀ ẹni téèyàn yá lówó pé àǹfààní nítorí tá yá lówó ló fi ṣe rìbá nù tó túmọ̀ sí pé ní rìbá kò túmọ̀ sí pé èèyàn ya one thousand fi ó dá one thousand one padà rìbá lòun náà kò pin síbẹ̀ ntí àdìpẹ́mi fún àná kò pin síbẹ̀ ó yá ní one thousand ẹni pé tọ̀ one thousand ní gbogbo ọlọ́dà padà ọlọ́dà padà ọlọ́gbọ̀n lọ́tàn la tọ̀ ẹ̀tọ́ wa ń lọ nù bẹ́ẹ̀ ni ẹ̀dá kùn bẹ́ẹ̀ bá ń lọ ẹ̀dá kan bá ń gbé kínní ọmọ yìí lọ́wọ́ ẹ̀ bá ń já sí ìdí àgbọ̀njọ́ nǹkan níbẹ̀ òun kọ́rú ń jẹ́ àdàná fún àná pé ntọ́gbẹ́ ntọ́ wa ni kó wá yáwó. òun náà ni òun náà ni tí a pẹ́ ní wọ́n ní pé ẹ̀ẹ́kọ̀ ẹ̀ bá ń gbọ́mọ yìí lọ́wọ́ owó ọkọ̀ rẹ̀ ni tí n kò sí lè bá ń bẹ́ ó yáwó tán one thousand ní tó ẹ̀ bá ń gbọ́mọ yìí lọ́wọ́ tó kọ́ tẹ́tọ́ wọn bá wá kí sì ló ń gbé wá wá yáwó ni tí bá ti pé owó tó wá kọ̀ ní wá kọ̀ ní wá dọ̀rẹ̀ tí ò bá sì wá ni ọmọ yìí yìí tí ò bá lọ ìjà ìgbọ́n junction yóò gun kẹ̀kẹ́ náà pẹ̀pù lọ yóò sì gun bọ́ wàásù ni ó ti wá bẹnẹfìtì nísìn wàásù tó yẹ kó náà ń kó náà má ó fòkò kan pa ẹ̀ méjì ìwé eléyìí rè wá ni. òǹkọ́ là ń tọ́ jẹ́ owó pé òní ìdí nígbà yín mo lè mọ̀ fún mi. ẹ̀sẹ̀ pọ̀ ló bá wá wílí nílé tó yíyún nísìn kò ní jẹ́ rìbá. òkú lò kọ́rọ́bí ìjára náà fáńfà wà rẹ̀ bá tó pé ní íńkírímẹ́ǹtì ó lè jẹ́ eh, monetary increment ó sì lè jẹ́ moral increment moral ni pé yíyá kó jẹ́ material ọ̀yìn tó lè di owó àti tó lè di owó àbúkọ́ pé ní xedima moral xedima ni so o lè ti òun ṣe ọlọ́run kí ọlọ́run tó lára kí kó máa bá ní tí ń wí fún wa nù. kọ́ọ̀là wàláyà júùzù bẹ́ẹ̀rún wàsálà fún un. bákan náà ni kò tọ́ ká kó akédù méjì pọ̀ bẹ́ẹ̀ wọ́n sálà kẹ́nìkan ní ni pé òun wá yá owó wá yá one hundred thousand nítòtọ́ mo tọ́ fẹ́ yá yìí pẹ̀lú ògọ́lọ́ ààyàn a sì wá ní kíníkan náà tá a fẹ́ tà tó ẹ̀ rà kọ̀ǹdíṣàn tí ó fi yáwó ni pé kó ra ọjà òun sẹ́wọ̀n pé òun náà ó ti fẹ́ wọnú kólú kárùbìn jára náà fún ó fẹ́ exploit media yóò ra yóò ra yóò ta tó fẹ́ tà yóò tún wá ya ní owó so instead of the two wáyé pé nìkan tó fẹ́ tà ń kó ta haaland bàtà ní pé ni tọ̀hún rà ó sì ó sì sanwó rẹ̀ àbí ó ra mu àjàlá tó sì súnmọ́nù bùkátà tó wá yáwó kò lówó ni tó wá lówó ni kò ní wá yáwó so àtúnwá ń kàn kún ìṣòro rẹ̀ ó wá yá hundred thousand naira àtúnikó ra nǹkan gbogbo tó lè jẹ́ kọ́ra bó nǹkan one naira bá ní ń kà kún ìṣòro rẹ̀ ni lópin bàtà bá ti lè ṣe ní kọ̀ǹdíṣà yìí pé ní owó tó ya yóò òun ó ya àmọ́ yóò ra nǹkan báyìí kọ́ra wẹ́sẹ̀ nǹkan one naira ni kò sẹ́rẹ́ àwọn sẹ́rẹ́ ni kò tọ́ wala yajuzu bay'un wa sóra kanu sóra míì ni pé ó kéwòn kọ́ ni pé òun ó ta ẹ̀ẹ́. Eh, bóyá òun ta tíra méjì fún òun ta tíra méjì fún ní àpò kọ̀ọ̀kan tíra kan àpò kan tíra kan àpò kan ló ti rà nísìn mo àjẹlẹ̀ pé wọ́n di bàbá yìí yóò yóò san owó òun ó wá rà tán ó tà tán two hundred naira nísìn ó ti wà lọ́rùn ẹni tó rajà tani kò fì kẹta kan fún mi nínú tíra yìí yìí ó wá ra ìkan nínú tíra òun so ó sì sanwó fún ìlànà òfin tàn ní two hundred naira ó sì gbà síra but ṣe à pé tàwọn oníṣìn two hundred naira ti mi lọ́rùn rẹ̀ yóò padà sí two hundred naira òun tó wọ́n ti gbé nísìnyí pé nígbà tí eléyìí ẹyọ ọ̀kan náà ló tà ó fi sáì gbá ẹni tó fẹ́ rajà ní lójú tọ̀hún gbàtẹ́rà kan tó yẹ pé bẹ́ẹ̀ nìyẹn tó sùn. ee tí ó sàn. kó tó wá kú o ó tó wá rà lọ́wọ́ rẹ̀. ee ó rà lọ́wọ́ rẹ̀ nákẹ́dàn. ó sì fún tọ̀hún lówó. ó sì fún tọ̀hún lówó àgbàtẹ́rà padà. àwọn àgbàtẹ́rà padà. ee àkọ́kọ́ tó yóò sí ra gbèsè yóò sì wà lọ́wọ́ rẹ̀. ó ti wà lọ́rùn rẹ̀ because ó fi zimati ó fi táyì dájú ẹ̀ ní four one nine ní. wọ́n sọ pé ní sẹ̀ríà ìsìlámù dúkúrà nìsọ náà ni wà á ń lẹ́wí sàkọ́mù àlátọ̀rí kọ̀tín làkọ̀rì náà hùm náà ẹnìyàn dàpọ̀ tí wọ́n bá lè tẹ̀lé ìlànà àwọn ìsìláàmù ní àlẹ́ kódà àtayé ní gbogbo ayé tó wà lẹ́nu náà àṣírí ìdí ìsìláàmù fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní pé ní kó má sí ìkùnsínú ẹ̀rọ ìtọ́ba ń kàn pé ní lẹ́nu hàdà yóò á dí ìlà ìlà lẹ́nu hàdà yóò á dí ìlà àlùmọ́nà gbogbo tí ó bá máa dá ìjà sílẹ̀ ìjà èdè sílẹ̀ islam try láti prevent rẹ̀ láti láti fi òfin sí kó tó ṣẹlẹ̀ ìdí pé mọ̀tò bá ṣẹ̀ṣẹ̀ lára pẹ̀lú asset committee ẹ̀rí gbogbo system tí táwọn ìjọba yẹn ń lò lónìí system olè jìbìtì ni system nǹkan tí yorùbá sọ pé ní abẹ́rẹ́ sọ̀nù wà lọ bó sàǹkó tó sọ̀nù gan ó ju èpè lọ babaláwọn kékeré kan ṣẹlẹ̀ bíríìjì kan já ní ìsìn bí tẹ́ pé ni wọ́n ti máa rí tẹ́sìtì pé bíríìjì ti fẹ́ já wọn ò rí tẹ́sìtì gan ordinary lay àwọn àwọn engineer tí wọ́n construct bíríìjì wọn ò ti sọ pé life span rẹ̀ yọdún báyìí ni bóyá ọdún márùn ni bóyá ọdún mẹ́wàá bóyá ogún ọdún ni àìsàn ọ̀nà rẹ́kọ̀dù wa pé ní èyí tá lọ́gbọ́ ọdún ni mi ò ti lé lọ́gbọ́ ọ̀rà mi ò ti lé lọ́gọ́jì ọdún tí wọ́n ti pé ní kò tẹ̀ yìí nìkan ẹ̀ máa retí kí bíríìjì wọn já nígbà tó ti pé twenty years ń ah, so káàdá máa rẹ̀ kọ́lọ́n kó kó sàlékún àlékún àánú ẹ̀ fún wọn ní mọ́míláka ẹ̀rí kó bàtà bá ń bẹ̀ àwọn gbà wọn á máa rí fún wọn àti tí àwọn ẹ̀pẹ́ kí ni à ń sàwọn èèyàn yìí títí tó dáa tó báyìí tí ó bàjẹ́ àti tí wọ́n yé ó wọn àtàwà ni àwa ni ni òye so kókó ni wípé ìsìláàmù àlàáfíà gbogbo. Eh, tó wà ń lò ní islam lọ ọ̀rọ̀ ní islam wá islam wá tòtò tí bẹ́ẹ̀ náà nǹkan tó yẹ pé ní àwa ní negligence wa ló fà sí nǹkan fi sí jíjẹ gádà àfijá nípa ni pé ní i investigate rẹ̀ as a constitute panel sẹ́yìn ní ọdún panel lọ́sọ̀ fún mi pé ní twenty years ni ó lò ó wá já lẹ́yìn forty years. àlàyé àbòsí ń bẹ lórílẹ̀ èdè yìí tí ò níbi so but a ní pé can constitute panel political statement ni ọgbọ́n àti kẹrin ajá àti kówó jẹ ni torí pé àwọn panel nísìn wọ́n tún design budget fún wọn so kọ́lá tẹ̀bá gbọ́ táwọn àfi sábà náà ń ná bí investigation ní ẹgbẹ́ sábà kan tẹ̀ má ṣe investigation gan ó da jù kánà fi investigation lọ tàbí gádà ajá ẹgbẹ́ náà fi ṣe gádà àwọn olùbọ́jú one million lọ but àwọn committee tí ó investigate rẹ̀ wọ́n lè mú tó five million ẹ̀fẹ̀ kan fi investigation lẹ̀ ẹ̀ná wa kọ́dà bẹ́ẹ̀ tí a ní pé ẹ̀ná five million kẹ́ fi ṣe pé àtẹ̀yìnwá àtẹ̀yìnbó tó padà tún náwó míì tó máa di iná àpà a máa fò lójú kan náà táà kẹ́kẹ́ pàǹpà lójú kan náà a máa bà lẹ́yìn díẹ̀ so ìṣẹ̀rá ni pé ní wàláyẹ̀ ju zùbẹ́rì ń wàsálà fún ìyẹn gbọ́dọ̀ fi sáì gbàyàn lójú ẹ̀yìn gbọ́dọ̀ fi sáì gbàyàn lójú ká ka lọ àátajà ká lọ àáyanilówó mọ ọ̀yà pé ntẹ́ntọ́ wọn ò fẹ́ rà ká ní pẹ̀tọ̀ àáyọ̀ olùbọ̀tọ̀ ọ̀rà eléyìí náà tó mọ̀ wá dìgbà tá à ń kàn kún gbèsè rẹ̀ tó ó ní pé wàkàdálíkà máa kọ́ra nà bákan náà gbogbo tó suma súnmọ́ à ń yáyàn lówó gẹ́gẹ́ bí ìjárọ̀ tí ń ìjárọ̀ ni wípé. Eh, èèyàn eh, ó ó sì kì í sáfíìsì èèyàn ẹ̀bà ni kọ́lé ni ẹ̀bà ni kunlé ni àwọn apọ̀dà ni àwọn ọ̀lùmọ́ ni àwọn kápẹ́ńtà ni àtàkàndékàndé ni tòjára ni àwòkẹ́rọ àbí káfí ilé rẹ́ǹtì àwọn yìí náà a gbọ́dọ̀ pàápọ̀ máa yí ni pé ni wàláyà júùsù wàláyà júùsù ìjára tún wàsálàfún wàláyà júùsù kẹráún wàsálàfún wàláyà júùsù kíkún ni wàsálàfún kò tọ́ kápá wọn pọ̀ pé ẹ̀ǹtẹ́ni kórẹ́ǹtì ilé tí òsì ní kò ní nǹkan kan tó fẹ́ òun náà nílé tiẹ̀ ń yọ lówó bọ̀t ọ̀rẹ́ǹtì lè mí yìí tó à ń kà fún wa lára ẹni ẹ̀ǹtẹ́ni kórẹ́ǹtì fẹ́ yáwó ń yọ lówó àmọ́ òun ní ilẹ̀ ìgbà kan tó fẹ́ kọ ọ̀ọ́kọ́ tó màá rẹ́ǹtì tó fi tó fi kọ́ tó wá kọ́ rẹ̀ mi gbé tọ̀ pé kóun ó yọnu gbogbo eléyìí ọgbọ́n ẹ̀rẹ́kẹ̀rẹ́kẹ̀ ni. so uh, qala rahimahullah wasalafu jaizun fi kulli shay uh, mumkin natawaqafu inda qawlihi wala yajuzu bay'un wasalafun uh, kò tọ́ kéèyàn ó pa òwò méjì òwò méjì pọ̀ gẹ́gẹ́ bí kéèyàn ó tajà kó wá kó fi ẹ̀kẹ́yàn yáyàn lówó kó ní pé tóun bá fẹ́ yá olówó yìí ọgbọ́dọ̀ ra nǹkan yìí àbí pé tóun pin tó yá olówó yìí ọgbọ́dọ̀ rẹ́ǹtì mọ́tò mi yìí àbí kóun tó yá olówó yìí ọgbọ́dọ̀ nǹkan báyìí fún eléyìí kò tọ́ nínú sẹ̀rí àtọ́rí pé nínú ìran rìbá òun ló wà kò sí táǹpẹ̀ ní rìbá ìfi ọwọ́ lágbánilójú ni káwọn tó ní sẹ́kẹ̀rẹ̀kẹ́ ká máa sàánú ẹni ká tún máa wá ẹ̀tọ́ yẹ ká sànù ká tó máa wá fún òróró ara rẹ̀ ká tó máa fún ẹ̀jẹ̀ ara rẹ̀ mu títí bá ń ṣe nù títí bá ń ṣe nù òun náà nìkẹ́rẹ́ àti ọlọ́run ti rẹ pé ní káì níbi tó lágbára dé kódà ṣeréko gan ọlọ́run sọ pé ní ẹ̀ǹtí bá ń ṣe òun àti ẹ̀rọ jagun ọ̀tọ̀ ọlọ́run àdáǹtí gbogbo ẹ̀ǹtí bá ń jẹ rìbá tó gbà ẹ̀ fáwọn ọ̀nà bíi harbin so ìjọba ti yà kó pèsè kó múra ogun ọlọ́nkóso à ń bẹ̀. so Allahu ta'ala a'lam bis-sawab inshallah ìtókò ní sinmi pé sálàfù ló kú sálàfù kárùbùn hasan free loan òní ó kú inshallah lọ́la a máa ka ilé ìwà àwọn kọjá ká ju ọ̀la lọ. هذا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم